inú mi dùn láti wà ní àpéjọpọ̀ yìí kò ní sú aláṣẹ Èdùmàrè ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ohun gbogbo máa fẹ́ kí a kọ national anthem ti Yorùbá ètò ẹ̀yẹ kí gbogbo wà ní dídè dúró ẹ ṣé gan. ẹ bá wo ẹ̀yìn ìwé yẹn ẹ máa rí i tí a ti ṣe àwọn mẹ́ta kọ síbẹ̀ but mo ṣàrò kò ń ṣe gbogbo ẹ̀ but a máa fi ohun gbohun wa a fi sọ so that a fi lè jẹ́ pé everybody máa tẹ̀lé lọ. ẹ kì í gbọ́ fọwọ́ sáyà wa. Iṣẹ́ wa fún lẹ́wà, orin. nation. Now. Yoruba nation. Now. Yoruba nation. Forever. Forever. Ẹ ṣeun gan o, ẹ jẹ́ kí gbogbo jókòó, ẹ ṣe gan sá. Um, ẹ ṣeun gan o. Inú mi dùn láti wà ní ibi báyìí ní èní yìí. Ẹ orúkọ tèmi ni Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá, ọmọ ìlú Abẹ́òkúta ní ìsàlẹ̀ gbẹ̀yìn ẹ ṣe gan báwa ah, ẹ ṣeun gan ẹ ṣeun gan so mo wà ní ara àwọn tí ó ń jà fún jàǹgbara ṣùgbọ́n káàkiri nǹkan tí wọ́n mọ̀ mí sí ni comrade omeyo tí adúró tán pé ẹ̀dọ̀rún pàwọ́ ọmọ ogun a kì í gbẹ̀yìn so ní anything nípa ti ìwé nípa ti ogun nǹkan tó mú bí wàá wá sí ìbàlẹ̀ nìyí pé a fẹ́ kó yí àwọn bàbá wa wípé a fẹ́ ja ìjàngbara fún orílẹ̀-èdè Yorùbá ẹ adẹ̀sí wa ní ẹnu ẹ̀ kò dẹ̀ ní sú wa ẹnikẹ́ni nínú ọ̀dẹ̀ ní yọ́sọ̀nù ẹ ọ̀nà tí a rẹ̀ fẹ́ gbé gbà ní wípé ẹ̀yin náà máa mọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ máa mọ̀ pé nípa ti ìwé nípa ti ọgbọ́n nípa ti ìmọ̀ nípa ti agbára nípa ti ogun àwọn ọmọ Yorùbá náà ni kò sẹ́lòmíì ẹ wá wò pé a fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ torí pé tó bá ṣẹlẹ̀ tán àwọn tẹ́ pa tún jà fún wọn wá blame wọn pé kí ló dé ta fi ń jẹ́ káwọn máa kú sọ ọ̀nà tá a dẹ̀ wá wò pé kí ni nǹkan tá a máa ṣe ni wípé ẹ jẹ́ ká gba ọ̀nà tẹ́ bí wọ́n pé nípa ti ìwé a lè gba òmìnira ní ọ̀nà ogun a dẹ̀ lè gbà nípa ti ọ̀nà ìwé wàá wò pé ọ̀nà òwe yẹn òun ló máa lè rọrùn fún gbogbo wa ṣùgbọ́n àwọn tẹ́ bí wọ́n pé a máa ṣe ni wípé ká máa rìn bá ṣe ń jáde káàkiri máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ká lè fún wọn níṣìí tí ń pé báyìí báyìí báyìí báyìí ni a máa gbégbà òun náà ló fi dípẹ́ fi rí mi ní àtẹ̀jíṣẹ́ tẹ̀lẹ̀ ráwọn oríṣiríṣi nǹkan ní ọwọ́ pé àwọn kan yìí náà la máa lò láti fi jàǹbára ara wa ẹ kàn lè rí wa tẹ́ ń papọ̀ kéré báyìí wà á náwọn tó jẹ́ ń pa àwọn aṣojú wa tí wọ́n wà ní òkè òkun bẹ́ẹ̀ kẹ́la dẹ̀ tún ní bàbá wa náà tó jẹ́ pòfẹ́sọ Bánjí Akíntóyè bẹ́ẹ̀ kẹ́la ní bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ ṣe gan bẹ́ẹ̀ náà dẹ̀ ní bàbá wa the great white lion himself Koiki Ọláyọmí Koiki Media so tó yẹ pé à ń ṣiṣẹ́ yìí pé a fẹ́ tàjẹ̀ sílẹ̀ a dẹ̀ fẹ́ kí election kó hold tẹ́yìn náà wá wò ó gbà tó jẹ́ àwọn bàbá wa ń bí bàbá ọmọ ẹ̀kọ́ sí nǹkan tó ń pè ní Nàìjíríà láyé àtijọ́ Nàìjíríà bẹ̀rẹ̀ láti 1914 ó dẹ̀ parí 2014 òun ló fi rí pẹ́ máa rí 100 náírà yín ẹ máa bá ń bẹ̀ ń pé century nǹkan tó bá ń pè ní century ni ìgbà ìgbà kẹdẹrẹ tó bá ti lè fi.